pé wọ́n wo ṣó ń jọ mi kọ́láwọ́n wọ́n ní ẹ lọ sit down ẹ lọ wá bí jókòó sí iṣẹ́ tí yín tilẹ̀. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà ẹ ti wá spíkà mà. ṣẹ̀rí ẹ̀kan sọ ni pé Kwame ń jambla ó máa jambla hmm. ọmọ aláta ni ọmọ elékìsà tó jàjà rí náà owó tó ti gbà lọ́wọ́ àǹtí ó ti lé ní forty million naira. àǹtí fẹ́ǹdì fún wà ní spíkà Kwame kì ṣe pé ó gbẹnu sí ọ̀rọ̀ Auto Bola ìyọ̀lú employee Kwame against Auto Bola lórí ọ̀rọ̀ àǹtí. wọ́n ti ti bẹ́ spíkà wọ́n ti bẹ́ spíkà o spíkà tí mi ìfẹ́ bẹ́ wọ́n ti bẹ́ o. ó gba ẹni yẹn lọ́wọ́ ẹni ló gba àǹtí ẹ̀ lọ́wọ́ ẹni yẹn. bẹ́ẹ̀ ni kọ́ńfàmẹ́ẹ̀tò wọ́n sanwó fún Kwame láti bú Auto ni. fọ́ọ̀tò wọ́n ti Kwame. confirmed wọ́n ti bẹ́ẹ̀ ń ń kú ẹjẹ̀ ń kí wọn lẹ́yìn. àǹtí yẹn ló fún nígbà tó ní kó sẹ́ǹdì àtẹ̀kọ́ ní wọ́n fẹ́ fún ẹni tó employ ẹ̀ lówó ẹni ẹni rárá kọ́kọ́ fún farmer direct láti fi appreciate ẹ̀ hmm. nígbà tó ní kó sẹ́ǹdì àkáǹtì àkáǹtì ìyá ẹ̀ ló sẹ́ǹdì tó fi pa one million naira ẹ̀ níjọ́ náà lọ. nígbà náà. ó bẹ́ẹ̀ ni ó destroy relationship ẹni yẹn àkáǹtì up to this moment ọjọ́ àti láti pe ẹni yẹn bá gbẹ́ ni ẹ kò pé ẹwà ń tí ẹwà lórí ọwọ́ yín. Ah, Kwame kò dáa o kí ló ń ta Kwame lára ó lè gbé ó lè gbà ní tí dọ́kà sì bá gbà lọ ó gbà gbé kò sí kan tó lè ṣe sí i aláìyá hmm. ẹ̀ ló fún wọn lówó ni aláìyá kan ló fún wọn lówó náà. forty m. olórí burúkú ọmọ ó dẹ̀ ní kọ́lọ́gẹ̀tì ló fẹ́ ṣe fún wọn fún nílé ilẹ̀ náà fún ibi tó dẹ̀ fún nílẹ̀ sí choice area gidiri lọ fún ọmọ olórí burúkú yẹn sí nílẹ̀ sí. náà ilé wà o ilé wà o. wọn ò fún nílé ilẹ̀ náà fún ilẹ̀ ah. kọ́ ìrìn àgídí náà. mo rí mo rí evidence o. wàhálà inú ilẹ̀ tó ti ní tẹ́lẹ̀ ilẹ̀ náà wà bá nọ́ba kó náà wà bá ṣe. nọ́ba kọ́ ok. pátápátá ló wà báyìí. ìjọ tí mo ti rí tó ti ń ṣe ah. àgọ́ọ̀dì yàláyà yín àmúniwọ̀n náà ọmọ ìjẹ́ máa fún àǹtí ìsìta ẹni tí àdé ń sọ yìí kò tiẹ̀ fẹ́ kò fẹ́ kó róhun níta rárá. ó ti gbé wọn sáyé lọ́wọ́. ṣé kó ní iye owó àǹtí tó wà lọ́wọ́ ẹni awé tó wà ní mọ̀ǹtẹ̀ ó ní iye owó wọn tó wà lọ́wọ́ ẹ̀ náà náà tó pé kí ni wọ́n gbé yẹn lọ́kọ̀ tó lè silent everything because fẹ́ kọ́ pù wọ́n wọ́n fẹ́ kọ́ push àwọn. wọ́n ti ràn nǹkan tí ò tí wọ́n ti ràn mọ́ wọn lẹ́sẹ̀ tó yẹ kí irú ọmọ ó tẹ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ fún Kwame nìkan ṣoṣo ni mi ìgbàdúrà káwọn ọmọ ẹ̀kú mi ìgbàdúrà káwọn tèmi náà. kò ní sìnkú kọkọ ní ṣe àwọn ọmọ wa lágbára Ọlọ́run. ọmọ méje ló kún wọn lọ́wọ́ náà lẹ́ẹ̀kan ṣoṣo tó wá fọmọ búyàn ìwọ tó bímọ ṣé agbára ẹ ni ó tún sọ ó lóun wà nù oyún ṣó kó tún wá sọ yẹn lórí Facebook pé ó tún wà nù oyún. bóyá ti bá ti gbé ọmọ sọ́rọ́gẹ̀tì bóyá ti bá wọn ṣe sọ́rọ́gẹ̀tì tí ò níyàn tí ò lè kankan irú ẹ̀ ló yẹ kó máa ṣe lẹ́jọ́ kìíní àrùn tó ń gbogbo wọn máa. máa ẹ bu níwọ̀nba Kwame ti bá aláwọ̀ kan bu ẹ̀ tó ṣe ó ta mí lára mi ní parọ́. ó ta mí lára oore yẹn ti pọ̀ jù. ó yẹ kí ọmọ àwo ọlá ọjọ́ kọ̀ọ̀kan yàn lára kò sí kò sí dọ́kà sí lè ṣe fún ẹ enemy in disguise ni Kwame from the beginning Kwame was never a friend. Hmm. because ọba jọ rẹ ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láàrúwá àárín wa sí forget about wọn ra fóònù ìkíní à déèjì yẹn kan tó mo lè bú kíní sí ni pé à síta dọ̀ká kí ló tẹ̀ ń ṣe bẹ́yìn ṣé ẹ fẹ́ fi péjì ṣe àìsàbìsì fún ìyẹ̀wé ni bla bla bla. bẹ́ẹ̀ni ẹ ti parí ẹ̀ lára yín sálẹ́ńdì kò sẹ́ tó máa gbọ́ sí làwọn okay nígbà tó sọ tó ní fóònù dé kó wá làwọn pé rárá o ah boss lady kí ló dé àyíní kankan ẹyọ kan náà fún mi ẹyọ kan ní kẹ mú náà. á dẹ̀ tán síbẹ̀. á dẹ̀ tán síbẹ̀ kí ló dé tó wá kó gbogbo ẹ̀ sí inú láti jọ yìí enemy is enemy in disguise ni she is never a friend títorí ọmọ lórí burúkú elékìtà yìí dọ́kàsì block mi because mo máa ń ta sí dọ́kàsì dáadáa lórí whatsapp nọ́mbà méjèèjì ló wà lọ́wọ́ mi yẹ́ nígbà tọ́rọ̀ sọjí bẹ̀rẹ̀ tí ó gba fami ìmọ̀ra mo padà lọ sọ fún mi hàn ìwé ẹ̀ ìwé ẹ̀ dọ́kàsì àánú o and ah, she is a sister she is a lovely guinea kan she is nice she is bla bla nígbà tó rí pọ́nrọ̀ mi bọ̀ ó ṣá mi ní blocking ni now. <laughs> tó gbé yín ní handicap. kìíní fún ẹ mi ìṣeré ó ṣèkíní fún ó ṣèkejì fún ẹ ẹni yìí amstress èèyàn máa ń fi wọ́n sí má torí pé àánú ẹ ń ṣe é pé closeness yẹn ti ń pọ̀ jù did you get. títorí kwame yìí wọ́n mú wrong person wọ́n blọ́ọ̀gì wọn yamayama wọ́n láwọn náà àbọ̀ ẹ̀ àwọn náà ń support ẹ̀. bẹ́ẹ̀ ni. àná tí tí mo wo program ní gbogbo media kìíní tí mo rí orúkọ àti mo fọwọ́ gba orí mu ni mo rí i. lọ́dọ̀ mi bí báyìí. finally bẹ́ẹ̀ ni ẹ̀wọ́n comment tó kọ orúkọ yẹn mo fọwọ́ gba orí mi ni. Ah, mo rí ah, at the end of the day wọ́n kọ orúkọ àǹtí ìsìta kí ló dé kí ló dé ṣé èèyàn máa ń ṣòro kó dáràn ní owó tí Kwame tó ti ná fún Kwame over thirty million over forty ẹ parọ́ torí àwọn àwọn nǹkan kan tí mo rí lánàá yẹn ó pọ̀. àní kó gbé bá mi ká ilẹ̀ àtìlẹ́tọ̀ máa ṣe mọ́ o ó gbé báíbù síta àtàwọn ọmọ tó bí kó fi wọ́n ṣépè. ní Kwame tí ò ṣiṣẹ́ hundred thousand rí lóṣù. ní tó lówó ni elékìsà elékìsà elékìsà ọmọ Libya olórí burúkú. ẹ ẹ má ṣe pé fún ẹjọ́ ẹ má ṣe pé ẹkàn ẹ bu torí nǹkan tó ṣe ó wà rántí kan bu. wọ́n ti ṣe èmi náà wọ́n gbọ́dọ̀ ṣe èèmọ̀ kò sí dúró ìjà tí wàá ti èèyàn ẹjọ́ fẹ́ jà tó ti bí ní ìpéjà yẹn ò lè parí ni. wọ́n á ṣe.